Ire ni mo fẹ́, bàbá lónìí. ògo ni fún olúwa lókè ọ̀run mo kí yín ẹ kú ojúmọ́ lórúkọ jésù yóò dára fún yín ẹ kú ọjọ́ ìsìn lónìí ẹ̀mí wa yóò sọ̀pọ̀ rẹ̀ bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn eléyìí ò ní jẹ́ àṣemọ̀ fún wa ọ̀sẹ̀ yìí máa dùn fún wa ẹ̀yin ọlọ́jọ́ bí òní congratulations to you ní orúkọ jésù ẹ láṣeyọrí ọjọ́ orí tuntun yìí ẹ rògo lò ẹ sì ní ayọ̀ bẹ́ẹ̀ ni kò rí wéé fésù orí two ẹsẹ̀ ten ni mo fẹ́ kà kí n tó súre fún wa éfésù orí two ẹsẹ̀ ten bíbélì wípé nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú kristi jésù fún iṣẹ́ rere tí ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn hallelujah jẹ́ o pé iṣẹ́ ọwọ́ ọlọ́run ni ọ́ yorùbá bọ̀ wọ́n ní oníṣẹ́ kì í wá wo iṣẹ́ rẹ̀ níran kó bàjẹ́ so ọlọ́run ò ní wù ọ́ níran tó bá ti gbà pé iṣẹ́ ọwọ́ ọlọ́run ni ọ́ ìwọ náà máa rìn bẹ́ẹ̀ ó láa dá wa fún iṣẹ́ rere so iṣẹ́ ọwọ́ ọlọ́run ní ọ á sì dá ọ fún iṣẹ́ rere nítorí náà ara ní ìmọ̀lára yìí mọ̀ pé iṣẹ́ ọwọ́ ọlọ́run ní ọ bó ṣe wulẹ̀ kó rí èrò lè bàjẹ́ ọlọ́run á tún ayé rẹ̀ ṣe oníṣẹ́ kì í wo iṣẹ́ rẹ̀ níran kó bàjẹ́ má rora rẹ̀ pin má wò pé bọ́jọ́ lọ́hún gbàgbé rẹ̀ iṣẹ́ rẹ̀ ní ọ kò gbàgbé rẹ̀ kàn máa rán létí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni mí o má wò mí níran ọlọ́run ò sì ní wò ọ níran yóò rántí ẹ sí rere o kò ní jẹ́ kí iṣẹ́ ọwọ́ rẹ kó bàjẹ́ níbi tó o bá wà tẹ́wọ́ kí n súre fún ọ ní orúkọ Jésù Olúwa kó ṣùwé rántí kan torí pé ó jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ gbogbo ibi tí ayé rẹ ti nílò àtúntò ọwọ́ àtúntò Ọlọ́run kó bá ọ tó gbogbo ohun tí ayé ti dàrú nínú ayé rẹ ọba tí máa ń tò tẹ́nìkẹ́ni ò lè dàrú kó bá ọ tún tò ọwọ́ àtúnṣe látòkè wá kó kan ayé rẹ ìgbéyàwó rẹ láàárọ̀ yìí gbàtúnṣe ẹbí rẹ kó gbà tó ṣe ọrọ̀ ajé àti ètò ìṣúná rẹ kó gba àtúnṣe kó dára fún ọ àgọ́ ara rẹ tó nílò àtúnṣe láàárọ̀ yìí kó gba àtúnṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ohun gbogbo tí ṣe tiẹ̀ Olúwa kó ṣe láṣepé ẹkún rẹ kó dẹ̀rín ìbànújẹ́ rẹ kó dayọ̀ ògo rẹ kó bú jáde Ọlọ́run kó fọhùn sáyé rẹ kí ayé kó mọ̀ pé ní Ọlọ́run bẹ́ẹ̀ ni kó rí ọ̀sẹ̀ yìí kó dùn fún ọ o ilẹ̀kùn kó ṣí fún ọ lọ́sẹ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ kí olúwa kó bùsí fún ọ kó pa ọ mọ́ ojú olúwa kó mọ́lẹ̀ sí ọ lára kó sì fún ọ ní àlàáfíà kí àlàáfíà kó wà ní nàìjíríà kí ìmọ́lẹ̀ ọ̀run kó jẹ́ àmànà fún gbogbo yín lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá àlàáfíà ni fún yín. gbogbo ènìyàn ó tún wá bọ́ lọ́rùn pàdé níbi àjọ̀dún ọlọ́dọọdún fẹ́ràn global congress tọdún twenty twenty three pẹ̀lú àkòrí the propitiation ètùtù. ó sì ní ètùtù. tó fira rẹ̀ rúbọ ẹ̀ṣẹ̀ aráyé. wá ní ìpàdé pẹ̀lú jésù gẹ́gẹ́ bí ètò fún ogun ìyóhùn tó lè máa ja ayé rẹ̀. ibi àjọ̀dún ọlọ́dọọdún zion global congress ọdún twenty twenty three yóò bẹ̀rẹ̀ ní tuesday twenty four sí friday twenty fourth of march twenty twenty three. abala méjì ni ìpàdé náà máa pín sí. abala òwúrọ̀ máa bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí aago méje àárọ̀ kùtù níbi tí bàbá ire òwúrọ̀ yóò ti máa pàṣẹ. tú ire òwúrọ̀ sórí gbogbo àwọn èèyàn. abala kejì yóò máa bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ̀. pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ nínú bíbélì àti ìsọjí alágbára. òun ti ìtúsílẹ̀ nínú ogun gbogbo ìyóhùn tó lè máa ja ayé rẹ̀. àwọn tí ọlọ́run yóò máa lò ni pásítọ̀ ṣẹ́gun àríyọ̀ láti porters house ní ìlú èkó àti bàbá wa primate àgbà fún ìjọ Africa. primate j.o. abe níbi tí bàbá wa bishop jeremiah òkunlọ́lá tí wọn yóò jẹ́ olùgbàlejò àgbà àti àwọn ìránṣẹ́ ọlọ́run míì níbi àjọ̀dún wọn lọ́dọọdún ti Zion global congress tọdún yìí yóò máa wáyé ní orí òkè yíyan yìí african church solution campground samuel wange state abẹ́òkúta ogun state àwọn akọrin ẹ̀mí tí wọn yóò máa fi orin fa owó agbára ọlọ́run sọ̀kalẹ̀ ní bukola akin adéṣẹ́wẹlẹ jésù ọ̀pẹ̀yẹmí adéṣègbè good news tìlúsónúgà iṣẹ́ bàbá mi ọkọ̀ ọ̀fẹ́ yóò máa wà láwọn ibùdókọ̀ wa gbogbo nílùú abẹ́òkúta láti máa gbé àwọn èèyàn ènìyàn wá àtípadà lọ sí ìletò wọn lẹ́yìn ìpàdé. Zion Global Congress tọdún twenty twenty three wá bá Jésù pàdé èyí ni ètùtù fún gbogbo ogun tó ń jẹ ayé rẹ̀ ìjọba mi lórí wàhálà àbúṣáà ni. ìràwọ̀lé o ó ti dé ó ti dé ó wálé.